lára fẹ́ǹsì ilé táwọn mẹ́rin kan dúró sí lọ́kọ̀ iléepo tẹ̀ wọ́n pa sí lábẹ́òkúta èèyàn mẹ́rin ni àjọ ẹ̀ṣọ́ ojú pópó ilẹ̀ wá fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n kú ní fọnàfọ̀nsù nígbà tí ọkọ̀ táǹkà àgbépo kan tí nọ́mbà rẹ̀ jẹ́ t one five three two one la àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì bmw tí nọ́mbà tiẹ̀ jẹ́ tt d four two one cx àti jíìpù nissan kan tí kò ní nọ́mbà forí sọra wọn lọ́jọ́ ẹtì friday ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta yìí ní agbègbè láfẹnwá nílùú abẹ́òkúta nípínlẹ̀ ògùn gẹ́gẹ́ bí alukoro ẹ̀ṣọ́ ojú pópó FRSC nípínlẹ̀ ògùn abilékọ Florence Òkípèsè ṣàlàyé ọ̀rọ̀ náà fún àjọ oníròyìn ilé wa nan ó ní eré àṣájù tí ọkọ̀ táǹkà náà ń sá ló fa ìjàmbá ọkọ̀ ọ̀hún ó ṣàlàyé pé níbi tí ọkọ̀ náà ti fẹ́ tọ́ọ̀nù níbi ọ̀nà òbírípo tó wà ní Láfẹnwá ló ti sọlu àwọn mọ́tò méjì náà tó sì tún lọ rọ́lu fẹ́ǹsì ilé kan níṣẹ́ ló mú àwọn èèyàn mẹ́rin tí wọ́n dúró síbi fẹ́ǹsì ọ̀hún gùn tó sì pa wọ́n nípakúpa àwọn panápaná àtàwọn èèyàn tó wà nítòsí la gbọ́ pé wọ́n sáré da epo tí táǹkà náà gbé ṣùgbọ́n tí díẹ̀ ti dà sílẹ̀ lásìkò ìjàmbá náà sínú ọkọ̀ míì òkìpè ní àwọn mọ̀lẹ́bí àwọn tó kú níbi ìṣẹ̀lẹ̀ náà ti wá gbé òkú àwọn èèyàn wọn lọ ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ojú pópó ahmed umar ti fi àìdùnnú rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ burúkú náà ó bu ẹnu àtẹ́lu bí àwọn ọkọ̀ ńlá yìí ṣe máa ń wa ìwàkuwà lójú pópó láì bìkítà tí wọn kò sì ní ro ti àwọn èrò yòókù tí wọ́n jọ ń lo ojú ọ̀nà mọ́ tiwọn bákan náà ló kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ náà Faith Adébọ́lá ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Ismail Adéyọ̀ ló kà á sétí gbọ̀nyìn.